والسلام على رسول الكريم وعلى آله وصحابته ومن تبعه بالإنسان إلى يوم لا ينفع ينفع مال ولا إلا من أتى الله بقلب سليم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Ọlọ́wọ́ ọba ìtúnṣe pé òun ni ó pa wá láṣẹ ìkaná ọdúnṣẹ́ fún òun. Ohun tó ga jù ọlọ́wọ́ ọba ṣe pé ní àti ẹ̀mí. Orin alákọ̀ọ́kọ́ òun náà ni orin àti ìsìláàmù. Ọlọ́wọ́ ọba ó ṣe ní àti ní Mùsùlùmí àìní gẹ́gẹ́ mùsùlùmí náà ọlọ́run má jù kí ó tẹ̀lé sí ẹnì kọ̀ọ̀kan wa. Àbẹ̀lọ́run ọlọ́run kò pa wá lórí tí a jẹ mùsùlùmí. Kọ́lọ́run Tọ́lọ́mọ bá ti fún ìgbẹ́ àti ẹ̀mí. Òun náà yí pé ọlọ́run fún wa ní àyà ámúlò ìfọ̀kànbalẹ̀ ní agbègbè wa sí àwọn ìyẹ́. Ọlọ́run mẹ́yọ ìfọ̀kànbalẹ̀ kúrò mẹ́rin. Gbogbo àwọn àyè tí ó sí ìfọ̀kànbalẹ̀ ọlọ́run bá Àlékún ìyọ̀kan bá lẹ́yìn ọlọ́gbọ́n wa ti fi àwọn ìlú wa ní Orin ẹlẹ́kẹta, òun lára ju owó ní ṣe pátó ìbádàn, àlàáfíà, oúnjẹ fi ara, ó tún ṣe fún ìrìn àti ẹ̀yìn. Òun náà kí ni ọlọ́run ọba Kúta nínú ẹ̀sùn ìkọ̀ọ̀kan. Gbogbo àwọn tí ò ní ọlọ́run tẹ̀lé àwọn ní àlàáfíà. Gbogbo àwọn tó kù wọ́n tẹ̀lé àwọn ènìyàn. Gbogbo àwọn tó kù náà lọ́nà ní àtàlákùn tó máa ti kú olúwa máa lé kú sí lórí tí olúwa máa ti kú ọjọ́ lọ́wọ́ sọ́rọ́ ti tàbíkò yìí ọlọ́run tó sọ́jú ọmọ tó ní sí máa máa bá wà sọ àwọn náà a máa gbọ́ wọn ọrùn kúkú wọn ní àti ọlọ́run tó ní kí ọ̀rọ̀ náà tó jọ ṣe wá ní àǹfààní ẹ̀rùn. Ẹ̀sìn tí a ṣe ní àná nínú súnrọ́pù búrú, ọ̀dá ẹ̀sìn wa àti wọ́n lébú ọlọ́run bá jọra rẹ̀gá ó sàlàyé fún wa nínú wọn tó lọ́sìnkú ọlọ́run bá ohun jẹ́ kó máa yẹ Wa wípé wà máa lè dára bá kí ó sílẹ̀ àrùn ìjẹ́ gbogbo nǹkan tí ìjọba kankan lórí ìrẹ̀lẹ̀ ọmọ wà lórí ìrẹ̀lẹ̀ nílá àlọ́gbọ́ ní oríṣìí wọn. Àsìkò jẹ́ wípé ìjọ fi máa tẹ̀lé ló fi máa jẹ́ pé ló fi máa jùlọ náà sí. Ọ̀sọ́jọ́ ẹ̀mí tán wà tó jẹ́ pé ó sọ fún wọn máa fún ní dáadáa ẹ̀yàfi àwọn bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀gbìn ọmọ táìmù tọ́kì ìyàwó náà láyé òun náà lọ mọ̀ òun náà ló ní ọmọ ibi tí wọ́n ju ọmọ ènìyàn sí lẹ́yìn ìgbà tí ọba kú náà gbogbo nǹkan pátá yáyá òun náà ti bẹ̀rẹ̀ nínú lọ́ọ̀sì ìgbà fún wọn tó jẹ́ nǹkan tá a máa ń rìn pẹ̀lú ìka góòlù. Lẹ́yìn ọ̀gbà náà, àyà tó tẹ̀lé òun náà ni àyà jẹ́ ọlọ́run ọba yìí, òun lọ́gbà sánà, òun lọ́gbà ilẹ̀ ọjọ́ mẹ́fà ìgbàgbọ́n dásámà àti ẹ̀lẹ́ wàká wọn àrùsù ìlú alàmìnà àrùsù ọlọ́wọ́ ọba orí omi òun náà ló wà ẹ̀rẹ́ ìfìsí abá tẹ̀sí ìgbè ní àmọ́ wọ́n ka ayá ìfún wọn ayátọ̀rọ̀ yẹ wọn ọlọ́wọ́ kò wá ní àgbọ̀yé أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الذي خلق السماوات والأرض في ستة أيام وكان عرشه على الماء وكان عرشه على الماء ليبلوكم أيكم أحسن عملا ولئن قلت إنكم مبعوثون من بعد الموت ليقولن ليقولن الذين كفروا إن هذا إلا سحر مبين ó sàmì fún wa nínú ọ̀tún àkókò ààyà ẹlẹ́ẹ̀kìí. Ìbẹ̀rẹ̀ ààyà náà ó fi sí ẹ̀mí lọ́pọ̀ wọn. Ní pé ẹni tó lẹ́tọ̀ọ́ kájọ́ sí ìlú. Lọ́jọ́ tó wọ́n ní ṣe ìfẹ́ àti mú ìjọlá Òun náà lẹ́ni tó dá sámà táwọn olùkí wọn. Òun náà ló dá ilẹ̀ ilé ìgbẹ́lẹ́gbẹ́ àwọn tó mọ́lẹ̀. Méjèèjì nígbàrá rẹ̀ ọmọkùnrin àgbẹ̀ láàrin ọ̀gbẹ́ mẹ́sàn-án. Ó tún máa a ọlọ́wọ́ bá. ọ̀rọ̀ àwọn sáà àti kòrò wà nítorí àríṣù ọlọ́run ọba ó jẹ́ ẹ̀dá ọlọ́run ọba tó tóbi púpọ̀ ẹ̀dá ọlọ́run tó jẹ́ nítorí ó tóbi ìgbà àgbàlẹ̀ ìṣọ́lọ́run pé omi tó gbé dání yọ́ tóbi jùlọ ni tó wọn látara bẹ́ẹ̀ àti iṣẹ́ ńgbà sábẹ́ǹsì náírà ní pé òṣìṣẹ́ ọlọ́run ọba ó sára ìfà àwọn ọ̀sán ó sọ fún wa wípé lọ́sà àwá tó sábọ̀ tí ó kù sí ìlú. Lára nǹkan ọjọ́ ìjẹ́ gbogbo ẹni sọ́nà òun náà ni kò sí. Ọwọ́ a ní sábọ̀ gbẹgbẹ́ ìgbésà bá gbé sí ẹgbẹ́ rẹ̀ àgbọ̀n sí. Ilá ka àríkọ́sí ìmọ̀nàkọ́ ọ̀sìn. The Arigem Bàlá Àfihàn òun náà ni ó dàbẹ̀ tó bí ní nǹkan kan tó dàbí kọ́ìn nígbà kéèyàn mú owó tó ráǹdì ní kọ́ìn tí wọ́n rí rẹ̀ owó tí ò ní ju nǹkan tó kọ́ ọ̀rọ̀ sáàtì kékeré lọ. Táwọn á yòó sínú ilẹ̀ ẹlẹ́sìn kí ẹni wá jẹ́ dandan ìjẹ́ ibi tó tẹnu ọ̀pẹ̀rẹ̀ tẹ́ tí ó sì lé bẹ̀ tí ó sì jẹ sáfẹ́. Jẹ́jà sì ní ni wọ́n fẹ́ mọ́ ní ìgbàwájú fọ́nì. Fọ́nì kan àwájú sí lọ. Wọ́n ní wà fásitì àṣù alọ́nàkọ̀ sí. Kàfá ti fi kàlùfà náà alọ́ àti wá jẹ́ wípé ọmọ bí kọ́ yẹn bó ti kéré sí bó ti kéré sí inú pápá yẹn bẹ́ẹ̀ náà ni kò sí náà tá a bá gbé sẹ́gbẹ̀ẹ́ aṣọ náà jùlọ gẹ́gẹ́ bí pápá yẹn ti ju inú ọgbọ́n yẹn. Tó fara bẹ́ẹ̀ ọ̀la fi aṣọ ọlọ́mọdé ọ̀run ìjọba jẹ́ pé ó tóbi. Bàbí ta wá ìtẹ́nu àmà olùkọ́lá làbí ìṣẹ̀lẹ̀ àbá àbíkẹ́ mọ́lẹ̀ tó ń sàlàyé fún wa gẹ́gẹ́ bí aṣọ gẹ́gẹ́ bí òṣèlú. Ilé ìwà ìgbà náà ọlọ́pàá wọn ní Àyíkún àṣánú àmàdá. Ọlọ́run ni yóò ṣàdédé dáná sánmà àti ẹ̀ẹ́mẹ́ nínú ìgbà ọlọ́run ọba ní orí àwọn ènìyàn náà náà àjọ fún ìgbà. Torí wa lọ́lọ́run ọba ní dáríyẹ torí pé gbogbo àǹfààní sábà pàtàyányá ọ̀sẹ́ni tí ń lò ó àwọn tá a jẹ́ àwọn méjèèjì náà wà nínú àwọn ìjọba àwọn tó sábà lọ àwọn náà àárín àǹfààní tó jẹ́ sábà owó tó àwọn àǹfààní sábà àǹfààní rẹ̀ lẹ̀ àwọn àtàkùn àwọn náà láyé

Rọ̀jẹ́sì ọlọ́run kéèkì àìsíkòrò àṣàrò àmàlà. Ọlọ́run bẹ́ẹ̀ wo wípé èwo nínú yí tọ́ bọ́lọ́run ọba ti ṣe kìíní. Ọlọ́run ọba bó ti dá sọ́mọ̀tà tó dá ilẹ̀ mẹ́ta. Ọlọ́run ọba ó dá àwọn akáàjọ́mọ ènìyàn náà. Ọlọ́run ọba dá wa tó lágbára bẹ́ẹ̀ àtọ̀kùn àríké nígbà tó dá sọ́mà ilẹ̀ ẹlẹ́kàn ó tún dá ó tún padà síbi ilẹ̀ ẹlẹ́kàn láti ṣàtọ̀ fún wa náà tó àdínkì yẹn ó sàrẹ̀ fún wa. Tọ̀rọ̀ lọ́sọ̀ wa pé àwọn ọmọ ẹgbẹ́ ìlú lórí ilẹ̀ ẹlẹ́kùn yàrá wa ní àwọn àwọn àwọn àwọn àjámọ̀ tó dá wa lórí ilẹ̀ ẹlẹ́kùn. Tó lágbára bẹ́ẹ̀ àwọn tó ń lọ wá dá sórí ilẹ̀ ọlọ́run ara mú àṣẹ wá lórí ilẹ̀ lẹ̀ àti má ṣe ọlọ́run wá lórí ilẹ̀ lẹ̀. ìdáwọ̀ máa ti wá nìyẹn ọlọ́run á wo àwọn tó wọ́n bá dá sórí ilẹ̀ lẹ̀ ìgbé ẹ̀yìn tí mo dájú pẹ́ o mo fẹ́ fẹ́ sí ayọ̀kọ̀ ní àtàkùn ìwọ̀n nínú yìí òun dáa ni ọ̀jẹ̀ ẹni tí iṣẹ́ rẹ̀ ọ̀gá Ẹgbẹ́gbẹ́ àwọn tẹ́lẹ̀ àwọn àbá wa, wọ́n sọ fún wa wípé iṣẹ́ afẹ́nùmẹ́, afẹ́nùmẹ́. Bẹ́ẹ̀ náà ni tí ọ̀nà kọ̀bí ìwùfẹ́ akùbá kùnà bẹ̀. Pẹ̀lú ọmọ olóhùn fẹ́, ibi ìbílì, ọ̀fẹ́ fọ́jẹ́ wípé ẹnì kọ̀ọ̀kan wa á jẹ́ afẹ́nù àmàlà. Àwọn ará ẹni pé ẹni tí fẹ́ rẹ̀ hù yẹ wọn. Tọ́mù jíjẹ́ rẹ̀ ó jẹ́ nǹkan bí méjì ní yóò dáa jù. Yóò sọ máa pé ẹ ká máa gbé pé kí iṣẹ́ wa ó dáa jù. Báwo wá ní ṣẹ́bi ó dáa? Àwọn akọ́rọ̀ wọn sọ̀rọ̀ lórí wa. Tí iṣẹ́ ọ̀bà dára, yóò ní àwọn nǹkan méjì. Alákọ̀ọ́kọ́ òun náà ní iṣẹ́ yẹn yóò jẹ́ pé àwọn afáàbí ní àpò àmúlásùwú wá àsùwà gbogbo. Ẹni pé iṣẹ́ tó jẹ́ wípé àkéjò ní ìjọlọ́run ó ní àmúlásùwú. Ṣé àbá ti ra wa ṣe ìkan iṣẹ́ kan wọ́n jẹ́ pé kò ṣe nítorí ìjọlọ́run ọwọ́ ara ṣe nítorí nǹkan ní ìfòjì ìṣẹ́ ìrọ̀jọ̀lá tó ẹlẹ́ẹ̀kejì òun náà ni àsùnwá gbogbo. Iṣẹ́ ìjọjọ́ pé bí wọ́n ti ní kí ìlú ti gẹ́lẹ́ òyìnbó ní. Ó wá ṣe lèrè dé bánàbí ti ṣe. Àwọn tó lèrè dé bánàbí ti ní káṣe. Irú iṣẹ́ bẹ́ẹ̀ òun náà rẹ̀ jẹ́ iṣẹ́ táwọn àtẹwọ́ bá. Tó má jábẹ́ yé di lẹ́yìn ìgbà náà ti jẹ́ mùsùlùmí kan. Òun ló tẹ̀lé àwọn mọ́jẹ̀kúta àfi máa gbà ìṣẹ́ ẹjọ́ àwọn agbọ́jẹ́ mùsùlùmí ọ̀pọ̀ ọmọ àti ìpínlẹ̀ kíkẹ́ tó ṣe ó ti dáadáa tó gbogbo ayé ọmọ mi jẹ́ ọ̀nà òní pa. lẹ́yìn pàdé àwọn ẹjọ́ mùsùlùmí tààrọ́ mọ́jọ́ mẹ́lẹ́ ti di oníṣẹ́ rẹ̀ oníṣẹ́ torí ọ̀nà òní pé. mọ́jọ́ mẹ́lẹ́ ṣe tààrọ́ òun náà ní jẹ́ iṣẹ́ rẹ̀ kọjá ó jẹ́ pé bẹ́ẹ̀ báyìí ó ṣe wà lórí iṣẹ́. Bẹ́ẹ̀ padà wọn wá fi kẹta àwọn afáwọn ọ̀dọ́gbọ́n iṣẹ́ yìí ká tún wọ́n fi àwọn nǹkan tí ò tún dá ẹ̀rọ náà fi bàjẹ́. Ìgbà ní àyà wa pé àti kí ló sọ̀rọ̀ àpárá àti kúrò èèyàn náà ti lè pàdàpàdà. Èyá rẹ̀ ti dájá èèyàn tó bàjẹ́. Pẹ̀lú tó fi ń tẹ̀lé àbíkẹ́ ìwọ́n ti àwọn ẹgbẹ́ ọlọ́run òṣìṣẹ́ lẹ́yìn pé olùbàtẹ́ mi o. ìjọba yàrá ti ṣe kú lẹ́yìn pàdé àti iṣẹ́ náà iṣẹ́ tó ṣe ní ìlú tó ṣe lọ́nà. iṣẹ́ tó ṣe ní ìlú kò ṣe olè bàbá náà ti ṣe. lẹ́yìn ìgbà náà ọba tó wà láti ẹbọ lẹ́yìn ìgbà náà ẹbọ yóò bá mi mú ìṣe mi. ìkàwé àwọn tó ra dáadáa àbájẹ àbájẹ lẹ́yìn ìgbà náà. ولئن قلت إنكم مبعوثون من بعد الموت الله أكبر الله الله أكبر الله يبقى àwọn tí ó jẹ́ àwọn ìpínlẹ̀ lọ́wọ́ bá ń bá sọ̀rọ̀. ó ní pé àmì tọ́lọ́wọ́ bá mú wá olùsọ̀kan ní mo dá fún àwọn ọ̀gá ilẹ̀ rẹ̀. mi ò dá lásán mo dá sẹ́yìn sí ẹni sọ́mà àti ìrẹ̀lẹ̀ ẹgbẹ́ ìjọkùnrin jọ̀wọ́. ọlọ́run ní ìṣesí tó wá fún jù lọ́dọ̀ àwọn akẹ́kẹ́ ara amáka tí wọ́n jẹ́ ọ̀sẹ̀ lọ. kí wọ́n jẹ́ ìṣèṣe ni wọ́n Òun náà ni pé Adamu máa ń pèsà. Wọ́n ò ní gbàgbọ́ tí pọ́lá ọdún dáhùn sí. Wọ́n ò ní gbàgbọ́ sí wípé ọlọ́run ọba yóò gbé àwọn ìgbé. Ẹjọ́ ọba ti gbígbàgbọ́ sí pọ́lá ọdún gbé ìwé ẹni lẹ́ẹ̀kẹ́ ṣẹ́gbẹ̀ẹ́ Oníjẹ́ àjẹ́málẹ̀ ìjọba òwúrọ̀ bá ti máa lè jẹ́ olùparí náà. Kò sí ìfẹ́ ìjẹ lẹ́yìn ìgbàgbà bá ti lórí ayé ìjá. Ẹ ń bá ti ní ìgbàgbọ́ bẹ́ẹ̀. Kò sí ìkan sí ẹni ẹ̀rọ tí ọ wà sọ́kó fẹ́ máa ṣe lórí olùpamọ́ sẹ́nu ọ̀rọ̀. Ẹgbẹ́ máa ti sẹ́yìn, máa lọ sí máa lọ sàárè ìgbẹ́ ìgbẹ́ ọlọ́run sọ fún wọn nípa pé òun sọ fáìlì ìpínlẹ̀ wákàtí láàmù ilé òun náà ni láàmù táwọn afáǹpé ní àmọ̀wá kí á sọ̀rọ̀ ilẹ̀ pọ́tàmù wa wípé ìbúra wà níwájú ọlọ́run ti ní ìwà àtẹ́bí ìwà ọlọ́run àwọn kèfèrè tí kò fi ní wọn á kò sí ìlú ọlọ́wọ́ máa fi ara rẹ̀ múra. Torí àwọn kèfèrè tí eégún níta tí wọ́n bá sọ pé إنكم مبعوثون من بعد الموت Gbogbo لا يقولن الذين كفروا إن هذا إلا سحر مبين Àwọn akẹ́kẹ̀ẹ́ wọ́n máa sọ gbọ́nà òjì jáde iná àárá. Ọ̀rọ̀ ọgbá ti ìlú àdábì sọ àgbàláàmù àmì ìbáàbì, ọ̀gá ìgbàgbàrá ìlà ṣe ẹ̀rọ ọ̀rọ̀ ọ̀gbẹ̀m.

Òun náà ni ìwé tí ń sọ̀rọ̀ nípa táàpù. Yẹ́ni pé ìwé tó mú máì àkìká àlẹ́bù yàtọ̀ kálùlà àkìká ànìmọ̀ta ìwé tí ń sọ fún wa wípé ìgbẹ́ ìgbé ìgbẹ́ ìwé náà ìrọ̀ ni. إن هذا إلا ذكر مبين Nínú àwọn àtàwọn ká ìrọ̀ òní, ní àádá ìlà àtàwọn ìrọ̀ òní òun ni amdaka òun ni ìta ìta òun náà ni kọ́lá aṣèrò náà ìta. so àwọn mẹ́fà àtàkì ọmọ ẹlẹ́gbẹ́ àwọn mẹ́fà òun náà ni wọ́n ká. lọ́wọ́ ìtumẹ̀lẹ́ ìwà ni wípé ànábì ni ádáyé lọ́ba sọ pé ẹlẹ́rìí alẹ́ bí yàtàkà láwùn a ní ìsáńsì ẹni tí ń sọ̀rọ̀ fún wa nípa wípé ìgbé ìgbé ń bẹ ọjọ́ nǹkan kan nílá sáré rọrùn lóbi ayàpọ̀lẹ́lẹ́ sa ìrọ́nù sọ ìjọba jẹ́ onídẹ́ ó ń sọ̀rọ̀ fáyìí ẹgbẹ́ bá jẹ́ onídẹ́ iṣẹ́ onídẹ́ nìkan

sai abana wani kuma ke zauna abana da kuma kuma ke na alƙur'ani to don kiro da mutum ke da jijiyo wa ke kuma Olùsọ̀rọ̀ náà ilé ìkọ̀ náà ní ìjọba ẹgbẹ́ wọ́n pè ní àgbàjú ọmọ ọmọ àlẹ́ ìlú ọ̀sán. Tó kí láàpọ̀ àti sáfẹ́ nínú ayọ̀ yìí. Àtàbà nínú àyàtàtà tó ń pè nígbà sánà àti ìrẹ̀lẹ̀ àti ìgbẹ́ nínú gbogbo ẹ̀ mọ̀dà láàrin ọjọ́ mẹ́fà. Àtàbà ní wípé omi ti wà síwájú action. Àwọn méjèèjì ti ń bẹ síwájú ìlú wọn tó dá gbogbo àwọn ẹ̀dá. Lẹ́yìn wọn gbàrá àtàǹfààní nígbà pé kò sí sí sí wà ọlọ́wọ̀n bá lórí aṣù màkánà aṣù mú lẹ́yìn pàdé wọn bá dáṣẹ́ màkà àti ilẹ̀ mẹ́sàn ọlọ́wà tó ní ti fi wà tọ́lẹ́ wọn gbà náà àìgbẹ́ ọlọ́wọ̀n bá dá omi ènìyàn àbí ìdá àjáde bẹ́ẹ̀ ọlọ́wọ̀n bá dá gbogbo àwọn gẹ́gẹ́ sáàbà ní fọ́mí ènìyàn láti lè kẹ́ tó àwọn ọmọ pé iṣẹ́ tó bá dára ọ̀dá ìṣẹ́ tó bá rí pé àti ìtòlù ìtọ̀lọ́run ó sì ti rẹ́gí ìmọ̀kìlìkà sí. Tàbí sábà nínú ara yìí nípa pé àwọn tí ó jẹ́ àwọn akẹ́kẹ́ ní wọ́n rí jẹ́ fún àkídà ìwé ìlú. Sọ wọ́n rí jẹ́ fún àkídà. Àwọn arí pé wọ́n ṣàfihàn àkídà sí ọ̀rọ̀ ọlọ́run àbí wọ́n ń tàbí ti kùránì sí ìrọ́ àbí wọ́n ń tàbí ti àjẹ́bí sí ìgbàgbà. ولئن أخرنا عنهم العذاب إلى أمة معدودة ليقولن ما يحبسه ألا يوم يأتيهم ليس مصروفا عنهم وحاق بهم ما كانوا به يستهزئون Ọlọ́run ọba, nínú ayé ẹlẹ́ẹ̀kẹjọ nínú súwọ́rọ́tù gúrù ọlọ́niwọ́lá ní àkọ́rọ́lá ayé ọgbọ́gbọ́ ìyá àjáàbì ọlọ́mọba ní ọ̀rọ̀ ní ọdún láti ìyàwó àti ìjọ́rọ̀ àwọn ọmọdé láàrin wà sí ọ̀pọ̀ عنهم العذاب Àwọn èèyàn kan lọ́jọ́ pé àìtètè jẹ wọ́n yà ọlọ́run orí jẹ́ fún wọn. Pẹ́pẹ́ bàbá náà ti jẹ wọ́n yà oṣù wọn rẹ̀ ọwá mú àwọn nǹkan tí wọ́n fi ronú ọwá fi ní àwọn àwọn tí wọ́n fi ronú ọwá fi ní àwọn tó fi wá di ní pé ọwọ́ àrùn wọ́n tó àpàdà wá gba ìjọ náà orí lọ́wọ́ máa ń kọjá fún wọn ìgbà àwọn bá jẹ́ pé àwọn ẹlẹ́yìn wọ́n ó tún wá máa rò pé kí ni oore yẹ wọ́n ó tún wá fi àìwò orí tó fún ọ̀nà oore ní kọ́lá ọmọ ìgbìyànjú rẹ̀ àtẹ́sí àbáwọn olùgbé àà ah, mo sì fẹ́ àwọn ọ̀gá ẹ̀wọ̀n lọ ju àlá ọlọ́kàn ní kí n tún bá mi ọlọ́kàn ní kí n pàdé ìmọ̀nà mo wá tún bá oore ọlọ́kàn ní fún yàn ọ̀pá òbí lè yà fún orin bàbá kúfù làwọn pè é lórí àwọn tó aṣọ ní àwọn ẹ̀yẹ wọ́n sọ ibi ní àwọn àdá ọmọ ọbẹ̀ sàlàyé fún wa ó bẹ́ẹ̀ sọ àádásù àlùkùnfà ìdá tàfíìrì láti àlùpàdà nígbà tí wọ́n wá dín dín lé àfihàn wà fíyà kí ni tètè tá a máa bá rí àwọn tètè yìí Ọ̀rọ̀ ni wọ́n rọ̀ ní àpọ̀ọ̀lá ayọ́mọ̀lá àdá. Àbá ti dìlé ìyá, àwọn tí wọ́n bá jẹ́ kébè, àwọn kèfè ní oúnjẹ náà bá, tá bá dìlé rẹ̀ wọn ìyá. Ìyá Ọlọ́ni akẹ̀sílẹ̀ ẹ̀jẹ̀ ìlàrà ọmọdé ní ẹgbẹ̀rẹ̀ ọmọdé mẹ́rin sáàrì wákìtì ìzàmáàmì olómọdé ọmọ. Tó jẹ́ pé ọmọdé náà gbọ́ ìpẹ̀lú. Èyí tó túnmà kan lónìí. Nínú àìkọ̀ọ́ ìtumọ̀ márùn-ún nínú kùránì ìgbẹ́gbẹ́gbẹ́ lárúbáwá ìtumọ̀ mẹ́jọ ni. Torí náà kùránì ètí kùránì yóò márùn-ún kùránì lọ. Ṣùgbọ́n nínú èdè lárúbáwá mẹ́jọ ni ìtumọ̀ ọmọ. Sọ̀rọ̀ ìkànnì nínú nǹkan tí kùránì yóò fi lébi nìkan kùránì ti lọ tó fi lè mú wá tù. Ọwọ́ àdúgbò Yusuf náà wà dákẹ́rọ̀. Láàájá òmìnà ẹni náà dị tí lẹ́yìn ìdínà lẹ́yìn ìgbà báadà ọmọ, báadà ìjàmá nínú lẹ́yìn ìgbà ọ̀rọ̀ṣẹ́. Ìwẹ́ ìdígbẹ́ ọ̀nà kan, alákọ̀ọ́kọ́ nìyẹn ìjàmá a máa jẹ́ àwọn tọ́rọ ìfàtòlù àwọn gúrùpù ìkọ̀ọ̀kan nínú àwọn ènìyàn a máa jẹ́ bẹ́ẹ̀ ìgbà tí wọ́n fẹ́ ó ní bàbá ní wàrà máa bára dá máa àmàdìyà nígbà tí wọ́n fẹ́ ìyàmùsọ́nù pásọ̀ àtàyà tẹ̀sí nígbà tó dé bí omi ìlú mẹ́tíyàtì ìrọ̀ wájàdà àlẹ́ ìkì ìrọ̀ ó bá níbẹ̀ ó mà táó nílẹ̀ mọ́. Àwọn kọ̀ọ̀kan nínú àwọn èèyàn ó ti gíná ọba wọn. Rọ̀mánà tọ́ ìsàtán, pẹ́sìkọ̀tán, jàmá àtán nílẹ̀ mọ́. Oṣù ẹlẹ́kẹta àwọn àfẹ́ ó mà ó mà gbogbo tó bá ti ń tẹ̀lé òṣìṣẹ́ kan gbogbo àwọn tó bá ń tẹ̀lé òṣìṣẹ́ kan máa ó mà ní a máa ń fi wọn. Oúnjẹ ọ̀yẹ̀rọ̀ tó ń là sí òkúrí jáde lè ńlá. Wọ́n sọ ẹ̀rọ ó mà sí òkúrí jáde lè ńlá. Ẹ̀yin ẹ̀yà mi ẹ̀yin lẹ́jẹ́ nínú ayẹ̀rọ ọmọ ayẹ̀rọ ọmọ ẹni tí ń tẹ̀ láàrin àbí ẹni tó bá tí wọ́n tẹ̀lá àbí padà ẹni ní ẹ̀yìn lóore ní gbogbo àwọn tó tẹ̀ láàrin àbí lọ. Ẹgbẹ̀rẹ̀ àwọn tó tẹ̀ láàrin àbí ọ̀nà ẹ̀yin lẹ́jẹ́ nínú gbogbo ìwà lóore ju gbogbo kòkò ìjà sí ayọ̀kúnà ayọ̀ ìgbẹ́ ìròyìn gbogbo ọlọ́dà máa jẹ́ yóò máa jẹ́ àfihàn owó àìsànjẹ́. tó nígbàtà náà ẹlẹ́ẹ̀kẹ́ nínú kùránì òun náà lè jẹ́ ẹnìkan péré tẹ́lẹ̀ wá jẹ́ pé ó ní àwọn ìjà lè máa kọ́ọ̀tì lára rẹ̀ ẹlẹ́yọ ẹ̀dá máa kọ́ọ̀tì. ẹ̀dá ẹ̀ka máa kọ́ọ̀tì ìrọ̀lẹ́ ìṣàkóso náà ní one twenty. ومن إبراهيم كان أمة قانتا قانتا لله حنيفا وما ولم يك من المشركين

àwọn àmì ìgbẹ́sọ̀ fún ọ̀sán tó kù rẹ̀. Iná wàjábíná àbá àlá àlá òun. Àwọn bàbá wa abáwọn lórí ìjọsìn tó ń. A sì

culture yẹn ọ̀nà sáǹdì yẹn sáǹdì bẹ́ẹ̀ bí wọ́n ti ní dúró rẹ̀ báyìí lọ́ọ̀kan táwọn sí àlùkò ọmọ ní dúró rẹ̀ báyìí àwọn kan ní kó mọ̀ wáyé lágbájáde áfáwọn rẹ̀ kó mọ̀ ní dúró rẹ̀ dáa púpọ̀. sọ culture yẹn sáǹdì yẹn àwọn àjẹkùn yẹn wọ́n lè dàrúgbà. ìyá gan-an jẹ́ ká má pè ní kó mú ìyẹn ti ká àtẹ̀yìn rẹ̀ kọ́ àgbàdo fi káàfi àgbàdo fi káàfi méjèèjì ọlọ́run wa lóde lábá ìjọba bá pọ̀ máa ń márùn-ún rẹ̀ lọ́wọ́ náà ní ìṣù òun náà ní pé ìlú àti ìtàlójú àti ìlú jáde wá sọ̀rọ̀ tara bẹ́ẹ̀ òṣèlú lọ́gbọ́n náà nìyí sọ ẹnìkan péré ẹnìkan tó jẹ́ pé ẹnì kan yí oríkan ló dáwà ẹranko yàtọ̀ tẹ̀lé tó ń máa dára ọkọ̀ àwọn tó tẹ̀lé ìṣẹ́ ẹ̀dùn máa eléyìí ẹnì kan kéré tó òun nìkan lọ́nà ọba wa gbà wípé yóò dàdúró káàkì kàṣí pé ẹni tó jẹ́ ẹni tó àgbẹ̀sì lọ́wọ́ ẹ̀ ẹnì kan ọ̀gbẹ́gbẹ́ náà olùkan lágbà àgbà yẹn àlùmọ̀fárí mùsùlùmí. Sọ olùkan lọ́dá dúró, lẹ́ẹ̀kan tó máa padà tẹ̀lé náà, olùtẹ̀lẹ̀ síwájú olùpàdé ọdún padà tẹ̀lé nígbó ní ayé. Òṣìṣẹ́ ọlọ́wọ́ bá ní lúbọ̀ àtùlù bẹ́ẹ̀ ló ń amúrí fún lọ́fẹ́ ìlú fún màtá wà. Tẹ́gbọ́n kí Ìsìlámù ọdún ọdún kánàbí ọdún ọdún kánàbí ọdún ọdún kánàbí ọdún ọdún kánàbí ọdún ọdún kánàbí ọdún ọdún kánàbí ọdún ọdún kánàbí ọdún ọdún kánàbí ọdún ọdún kánàbí nǹkan tí àwọn ènìyàn ń fi nǹkan lọ́fẹ́ kù lẹ̀. káàmì àlùmọ̀fáà bìbí ní ìbàdàn wọ́n yóò kó síbẹ̀ àwọn kan bí tàbí sọ́wọ́ àwọn kan tà àwọn gbádà tó àwọn kan tẹ̀ mọ́tẹ́lẹ̀ ó ní ká lóṣooṣù pẹ̀lú ìgbà wọn pé òun orí ìlànà tí ìgbà yóò fi ilẹ̀ ló ti kíni òun wà òun òkú ìṣọ́nà wọn ni wọ́n gbèsè lórí àgbà òun kan yóò máa jẹ́ òun wà wà Pero vaya uh, que no, un más, Pero ya hablando de ahí, ¿no? Pero como ahí que yo, yo que llamo. Bàbá àjẹ́gbẹ́ nìkan náà ló kù tó gbé sí ẹ̀ta lọ ọmọ ọgbọ́n tó jẹ́ àṣẹ bẹ́ẹ̀ ọlọ́mọ ẹgbẹ́ kí ni wọn ẹnìkan mẹ́tò nìkan ló kù láàrin gbogbo àwọn ènìyàn ayé òkè tí wá olùdarí wa tàbí ẹnìkan tó lẹ́nu kan yóò yà ní gbogbo ayé ní jẹ́sì sọ̀rọ̀ fọlọ́ fún akàrẹ ayé ẹ̀ka ní ọkọ̀ rẹ̀ lọ́wọ́ náà yóò máa jẹ́ ohun mà lọ́kà máa bẹ́ẹ̀. àwọn nǹkan méjì ẹ̀yọ yìí òní jẹ́ ohun mà ìjẹ́ pé àfáà wa àṣẹ eh, àti ìlú ìjọba táwọn àfáà gbà ni wọ́n sọ̀rọ̀ àwọn tí wọ́n máa sọ bí orin àwọn ẹ̀kọ́ ní ọjọ́ ìsinmi kan ní ìfún rẹ̀ oṣù sí àpá wọn. Sọ̀rọ̀ aláwọ̀ tó wọ́n ń Màmá ìrí dẹ́yà sí màmá bí òdò ní ọ̀bíyá. Wọ́n tọ́ fún àrífẹ́ gbọ́lọ́ fún mọ̀. Màmá ìyá. Nínú ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run pàtàkì ọlọ́run náà فمن يريد يسمع بأذن فاضية Yàrá àjò dáa. aataụduru d na atorụkega ka ateba aụụtole aụụdụụụdaa ụeụbụaaadedụdịaade eadịnale Bẹ́ẹ̀nà ni ẹlẹ́gbẹ̀ẹ́ àwọn tó ń tẹ̀lé ti jẹ́ lóòrùn já rí rí olùbádé ní àgbò ẹ̀yọ́. Ọjọ́ máa gbọ́ fún àríkà lẹ́sìn ìgbẹ̀rẹ̀ sí ìmọ̀ náà ìrọ̀tọ̀ lọ́jọ́ ló já rí ọ̀ká ìgbogbo orí sí àmọ́ kọjọ́ lára ìgbẹ̀rẹ̀. Ọjọ́ ẹ̀kọ́ وملة وقامة ومن بدينه انفرد بالأم اختما So, ẹgbẹ́ ìtọ́wáṣẹ́gbẹ̀ ìgbẹ́ náà, ó náà ní ìlànà ìgbẹ́. Wà ní ìlànà tó ń ní ìgbà ìtàrí tó ń gbogbo àbílẹ̀ ìgbẹ́ náà, dáhàtì, ìdàmáàtì, wà ọmọ ọmọ tó ń kájú ìbáyìí. Wà máa bì sí ní ìfaradà. Ìdí ìdí ìdí ìdí يحبون قدما هذا يبقى بديني Ẹgbẹ́ àti ti máa

أمة معدودة Lọ́ọ̀dí àwọn àsìkò kan màdúdà tó tàbí ẹgbẹ́ ọ̀kà màdúdà. Tí wọ́n bá yẹ màdúdà ní ilé, láti mú ní kékeré láfún ẹ̀. Káàkiri tí ó pọ̀. Káàkiri ó pé tí ọkùnrin ó lè ronú àti òṣèlú. Táà fún bẹ́ẹ̀, táà kà fún díẹ̀, ìlú ń gbà.

wọ́n ni àà ìyà tó ń tọ́ irú rẹ̀ ní ọ̀bá ti jọ ọlọ́run mọ́ kí tó wà ní kẹ̀kẹ̀ lọ́tún wọ́n sọ ní kẹ̀kẹ̀ Ọ̀rọ̀ ọ̀rọ̀ ńlá ni ìjọjẹ́ ń pé ẹwùgbẹ́ ní àwọn àmẹ́bí ọlọ́run máa wọ́n fi wọ́n fi yẹ̀yẹ́ yẹn o. bẹ́ẹ̀ lára bá sọ fún wa wípé ó sọ aláṣẹ́bí níta akúrí wà ní kí. ó sọ ẹgbẹ́gbẹ́ tí sì yàn ọ̀tà wẹ́wà ó fi yà sí ẹ̀rẹ́ mi. ọ̀tọ̀ ló jì yà àti ọmọ ẹ̀yà pé wọ́n jì yà ìsìn dà. wọ́n máa ń fi yàn ọ̀tà wẹ́wà bẹ́ẹ̀ wọ́n máa fi yẹ̀yẹ́. ó tún ṣe kí ni ó tún wá wá kí يوم يأتيهم ليس مصروفا عنه فيكون المعنى الاهتمام بمجموع الخبر. Information that you have to know how to do it. Àlá gbọ́dọ̀ rẹ̀ lọ́wọ́. Ìkàlá kọ̀ọ̀kan yẹn ọlọ́run mú àbáwọ́ ní máa fọ́ àtìsọ̀kùn kó lè bá ní kí sì máa ìmọ̀dìmọ́ òdòdó kọba. ẹlẹ́ẹ̀kejì ìṣáájú ìwọ̀ta kí n kele kọba. ó ní nàgà lójú ní pé ìṣọ́ méjì ló fẹ́ fún ọ yìí ìṣèlè yìí rẹ̀. sọ ẹlẹ́ẹ̀kẹta àwọn afáwa ní ìdíje kọ́ọ̀lì rọ́ọ̀bì tí kò ní ilé ìfòfà. ọlọ́run lẹ́nu bí ìdẹ̀rù sílẹ̀ ní ẹ̀yìn bá mi dáwàdà ní فإجماع بمضمون الخبر الاجتماع بمضمون الخبر الإشارة إلى تعقيق الخبر وإدخال الخوف في قلوب الكفار tó àwọn àti lẹ́nu ní àwọn àwọn àwọn láyéta màfúrúfà ní àyẹ̀wò. Ọlọ́ ní ẹjọ́ ti jẹ́ ìgbọ́nmọ́ ọjọ́ tí ìjàyẹ̀ tó wà bá àwọn kèfè ní. Láyéta màfúrúfà ní àyẹ̀wò. Ọlọ́ ní lẹ́yìnká mẹ̀sì rúrù bẹ́ẹ̀ Ọlọ́ ní kèé ti ayé orí ṣe nǹkan tí wọ́n lè dáàbò bò fún wọn. Òwe tí wọ́n á tẹ́lẹ̀ ìjọba ìjọba gbogbo ẹni tí máa dáàbò bó yìí àpòlítàbí ọ̀rọ̀ nígbà tó máa dáàbò tó wọn dáàbò àwọn ẹgbẹ́ òní ìrìnà wọn lọ́wọ́ wọn ò sì lè rí kí ni ọ̀rọ̀ wọn ò sì lè rí ẹni kankan tó jẹ́ ń gbé òun lọ máa jẹ́ ẹni tí ó ràn wọ́n lọ́wọ́ nígbà tí àyè bá dé ẹgbẹ́ lọ́wọ́ bá ti sọ. Gbogbo ìyàwó ẹ̀sẹ̀ láwọn kèfè tí wọ́n máa fẹ́ pa ọ̀pọ̀lọpọ̀ wọn jọ kú lórí kúkú. Ìyá àtàríkì Adam Lẹ́ta ìlà ọ̀rọ̀fà na ẹ̀yà ọ̀rọ̀ àwọn ẹ̀yẹ́ ń dúró bí wọn lọ. Nígbà wọn máa ń dìgbà náà lókè lọ àyíkọ́ bẹ̀rẹ̀. Wàhálà ni mí ń máa bá a yóò. ọ̀pọ̀lọpọ̀ wọn náà sọ ń gbọ́dọ̀ nù. ni ti fi sọ láti ẹjọ́ nǹkan kí ní dáàbò. Kí ní dáàbò. Sọ wọn jẹ ìyàtọ̀ yìí náà ti Wọ́n bọ̀ kí ni o? Àdìsí ti ìyá. yẹn. ní nǹkan tí wọ́n ń ṣe yẹyẹ rẹ̀ wa kí ni o? wa Ọlọ́run ti ọmọ rẹ̀ ló fi tẹ̀lé ìgbìmọ̀ ọmọ rẹ̀ lọ́rọ̀ ọmọ rẹ̀ lọ́rọ̀ ọmọ rẹ̀ lọ́rọ̀ olùsọ̀rọ̀ rẹ̀ kí náà bá ń dáṣe nínú ayàtọ̀ àwọn ìlú wa a rí yá ìlúkù fara látàmà òfurufú a rí àìmọ̀ká àwọn kèbèrí nínú ara yìí àti kọjá àwọn tọ́lọ́ tí ọmọ kọjá àwọn tọ́lọ́ أتعرف إلى لا يعرف عدم معرفة الكفار رغبة الله في تعقيد الأذان àwọn akẹ̀ẹ̀fẹ̀dẹ́ ọ̀gbà àdúgbò sọpẹ́rẹ́ tọ́rọ̀ bá ní fún wọn pẹ̀lú bó ti lè àwọn kan àwọn kan ní ọlọ́run bá lo bíbí ilé ẹ̀fọn tó ń ṣàǹfààní pẹ̀lẹ́ àwọn ọlọ́run bá lè parí pé kébé wọn kú fún wọn kú sórí ẹ̀ bíbí ilé ayé àwọn ìjọ sí wọn láǹfààní. sọ wàjà ló ń fi ìgbà àti mọ́tàdínlẹ́gbẹ̀rún àwọn ọ̀sán ti lè mú àwọn ìjọ فعلم في استهزاء الكفار بالرسل لأجل تعقيم الأذى ẹ̀rí agbáwọn akẹ́jẹ́ àwọn kèfè tí wọ́n báwọn jẹ́ sí rẹ̀ nítorí iṣẹ́ ìyá àwọn kékeré ní òkèkè wa ìyàwó yẹ̀yẹ́ ni ẹ̀gbọ́n yà àti sùúrù àwọn búkú ní sáwọn òṣìṣẹ́ lọ́lọ́pàá bẹ́ẹ̀ àwọn akẹ́kẹ́ tí wọ́n bá lọ nílò ìyá àwọn kèfè ní lára èébé gùn wọ́n kẹ́ ní ọlọ́ra kí ni ó àwọn tí wọ́n nínú ara ìgbé ìhásọ́kùn àbúrántí láti ìyá ọlọ́run ọba yóò mú àwọn kèbè ní káàkiri ní orí bọ́m̀bẹ̀ lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ àtúwọ́rí inú ara ìjàndáwò ìsìn ìdájí máa àdáàbì ẹ̀sán yẹ̀yẹ́ yọ́ wà pẹ̀lú kí ni ó ìyàbá àbìyẹ àwọn ọmọ jẹ́ àwọn ولئن أذقنا الإنسان منا رحمة ثم نزعناها ثم نزعناها منه إنه ليئوس كفور يا يا إلهي nínú ìrántí ìlú ọlọ́run ní wọ́n ní Ọlọ́run wọ́n ní àdápìnà ìgbà dára bá fún ọmọ èèyàn tọ́wọ́. Nínú wa, Rọ́pnà, a fún ní ìkẹ́, àkútọ́wọ́ àwọn táwọn afá wọn ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ òun náà ti pé gbogbo ìjẹ̀kún ní ayé ìpátá yanyan nígbà tí èèyàn tọ́wọ́ ti jẹ̀kún láti tí ẹgbẹ́ ìjẹ̀kún sí ní ah, àlèkìyà gbogbo ìjẹ̀kún ní ayé lẹ́gbẹ̀ẹ́ gbogbo ìjẹ̀kún àlèkìyà náà nígbà tí èèyàn ju abẹ́rẹ́ sínú Ogo ti ti bẹ̀rẹ̀ ara abẹ́rẹ́ yẹn padà yẹn ọjọ́ ìgbìmọ̀ ẹ̀kọ́ ti bẹ̀rẹ̀ yẹn. Gbogbo omi òkú táwọn akùnrin orí ní ọ ìjẹ̀kú. Tó yẹ pé ẹ̀wọ̀n ìjẹ̀kú ti jọ wá ní títí ogun tó ń tó. Téèkìtì làkùn. Rọ́nà bá lókẹ́ ní màá dá. Wọ́n ti fún ọ téèkì. Nà téèkì ìjẹ̀kú. Ẹ̀rú ti para rẹ̀ lórí. Lọ alákọ̀ọ́kọ́ nìyẹn ọlọ́wọ́ abẹ́sọ̀bá nípa alìkìnsán àwọn afárá wa ọlọ́wọ́ àti gbogbo ọmọ ènìyàn pàtà yọ́yá òun ni ọlọ́wọ́ bá ń bá wíńdì kò lè bá pé ìkánná àwọn kẹfẹ́ ní bákà náà ni ọdún wà ní ìgbìmọ̀ mọ̀bíọ́ àgbàfẹ́nu àti kùmáyà àgbàfẹ́nu ní ọba rí ara gbogbo ọba ní ìlà òdùkú ilẹ̀ wọn ìlà nàìjíríà sọ́ọ̀rọ̀ òyọ́ fún òun bẹ́ẹ̀ áfúrú district náà ó ní àmì district náà ọwọ́ ọ̀rẹ́ ọwọ́ ọ̀rẹ́ district náà ọwọ́ ọ̀rẹ́ mú sọ́kì nípa ọwọ́ ọ̀rẹ́ áfúrú district náà kí náà àmì àtà yẹn ní ìgbẹ̀rẹ̀ ara ní Gbogbo ìyàlọ́wọ́ ló ń fi. Ìfẹ́ tọ́rọ̀ ń dá gbogbo ìyàlọ́. Adọ́mọ́ ìyàkọ́ wọn kan jù lọ́nà ìdáwà ní gbogbo orí nǹkan adáhùn mọ́mí èèyàn bọ́nà ti dá wọn. Láwọn náà bá wá dá mọ́mí èèyàn lélẹ́yìn. Ẹ̀sìn ní wá máa tún wá ṣe. Ẹ̀sìn ní wá ní lílé o ní tún ìyàn ṣe. Ṣé bá tún sún mẹ́sìn lọ́wọ́ àmà tún wá sí tó àmà tún wá sí. Ọlọ́run á ní kí adámọ́mí èèyàn ẹ̀ máa wọ́n mi èèyàn. Àdámọ́ Tàbá fún ọmọ ènìyàn kéèkì látọ̀dọ̀ wa rámà. Àwọn àpá wọn ní rámà yìí rámà tàbíyà ìkẹ́ẹ̀kì láyé náà sọ́fẹ́. Ẹ̀sàmì àmà. Àtọ́rọ àwọn ẹ̀fọ́lẹ́ àbẹ́rùn-ún tó ọ̀nà ọbẹ̀ ìjẹ́ ilé ayé ilé làmàfíà wa ilé làmàfíà wa ilé ẹni tí ìṣòro ní àṣìṣe ìfọ̀kànlá wa ilé ẹni ìfọ̀kànlá wa gbogbo àwọn máa ń ìjẹ́lẹ̀ ayé ọlọ́jà wa fún ọmọ ìlú tá a fún ní sílẹ̀ ìjẹ́lẹ̀ ayé. Ọlọ́run kí wọ́n ni ọ̀rọ̀. Ọlọ́run ní túnmà náà dá àwọn Ọlọ́run ni àwọn àjàkú lọ́wọ́ Ọlọ́run ni àjàkú lọ́wọ́ Àwọn afárá kan ní irú ẹgbẹ́ náà wá ń sọ ẹgbẹ́ tó fi rẹ̀. Ọlọ́run ni àjàkú lọ́wọ́ bẹ́ẹ̀ bá ní ìjọ kan kúrò lọ́wọ́ ènìyàn lọ́fẹ́ lọ́fẹ́ sílẹ̀ ọkọ̀kẹ́ sílẹ̀ ló wà lọ́dún lọ́dún ẹ̀rọ ẹ̀rọ àgbàpọ̀ lọ́wọ́ àtúwọ̀n náà àwa àgbọ̀ kúrò lọ́wọ́ ilẹ̀kùn ní àgbàpọ̀ àwa àgbàpọ̀ àgbàmì jẹ́ díẹ̀ sí ẹ̀ àbábàpọ̀ lọ́wọ́. إنه ليئوس كفور Ọlọ́run ọba ya fọ́tò ọmọ èèyàn fún wa nígbà tí wọ́n bá jẹ́ pé ó ti kọ́kọ́ rí dẹ́kù. Ọlọ́run ọba wá ya ilẹ̀kùn náà, wọ́n wá yọ kúrò lọ́dọ̀ ọmọ ènìyàn náà nítorí pé ọmọ ènìyàn náà ọjọ́ pé ìmá ní òsìkú. ضررنا لقلة إيمانه وضعف ثقته بالله tọ́lùkọ́ ń ọlọ́run ọba ọjọ́jú rẹ̀ ويضرك بورك الله لا يقوم لبته نجامة يرجع فإنه يستسلم النجامة nínú ti óòfù ló ń sọ̀rọ̀ ìta àwọn ọ̀yà kan wá sí ìkùnú ọ̀yà ní ẹgbẹ̀rún ìgbà òun ò gbà wọn. Kò ní wo pé ọlọ́run tún lè fún mi wọn láàmú. Àdúgbò ọlọ́run tún fún omi ìtàn mi ìjà tó tó tó ní ìjọ láyé tó tún lórí tó máa ń lọ. Ẹlẹ́rìn. Lọ́lá tàbí abẹ́ àwọn apá àti ìṣẹ̀lẹ̀ ọ̀gbìn. Ìgbésí ọmọ ènìyàn ni wọ́n. Ọlọ́run àlẹ̀fẹ́ tẹ́sì. Ọlọ́run tẹ̀ máa tẹ́sì wa yóò máa bá akẹ́kẹ́ yóò máa fi tẹ́sì wa káwọn á mẹ́jọ Ọlọ́wọ́ bá bí ń sàlàyé fún wa. Tí lọ bẹ̀ yóò fẹ́ yóò ní á ọjọ́ iwájú òye dára máa láyà Yóò já kẹfẹ́ á. Ìfẹ́ bá òun. Ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ọmọ ìjà tó. Ó gbára lọ́nà ọba rẹ̀. Ìfẹ́ ọmọ yìí ló sì padà. Ọ̀kẹ́ra méjì ọmọ àbẹ̀ náà. Oníṣẹ́ bẹ́ẹ̀. Gbogbo orin tọ́lọ̀ ti wá ṣe fún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yọ́wà àtàláìwò orin tọ́lọ̀. Yọ́wà kí lọ́lọ́ ti fún wa. Orin tọ́lọ̀ tó bá máa. Fọ́nà àbádọ́ máa gbé yóò ṣe kà fún mú nínú àbádọ́ nínú ìyẹn. yọ́wọ́ àmọ́ ṣe ká náwó làmìyára káyìrán kọ́tù ní ìbàdọ́lọ́ kò sọ̀rọ̀ ìbò yìí. àwọn òkú wà yára wá jẹ́ àwọn ètò ayé ó lè sọ̀rọ̀ fún un. ọ̀nà mi yẹn ju bá wà náà nìkan fún ti máa bí o ti ń ti bá lóòkè sọ èló ti fún sẹ́yìn náà. Òyìnbó ìjọba ti sọ̀rọ̀ fún wa ah, pé àwọn náà àtiwọn tó kó báyìí àti báyìí tó ń ṣe dá ọgbọ́n wọn dúpẹ́ lẹ́yìn náà bẹ́ẹ̀ á ọjọ́ náà bá ṣe fún wa ń gbà náà àdúpẹ́ kò ní dúpẹ́ lọ́wọ́ rẹ̀ tèmi láyé láyé ọmọ ìran ni kò ní dúpẹ́ lọ́wọ́ rẹ̀ àwọn ọmọ ọmọ ìṣẹ̀lẹ̀ kìíní fún yíyá àti jẹ́ ẹgbẹ́ ní ẹgbẹ́ ní kan ní ẹ̀yìn láti bá ti dáhùn ìwọ̀n jẹ́ ẹgbẹ́ ní ẹgbẹ́ ní lórí ọ̀rọ̀. Òyìnbá káwọn gbòjì ẹ̀sẹ̀ rẹ̀ káwọn jẹ̀ rẹ̀ ọlọ́pàá ló ń pa ọ̀rẹ́ lọ́wọ́ èèyàn ó lè gbà naturally téèyàn ní mọ́ lórí gbà tó mọ̀ nàìjíríà máa bá nìyí ọlọ́run lè gbà bẹ́ẹ̀ kò ní mọ́ lórí gbà yóò kàn máa kò yé ti ní ọlọ́run kúkú kankan ọwọ́ bàjẹ́ kó ìsábà ní bàjẹ́ lọ́nà ọlọ́run kan jẹ́ ẹ̀dínwó ń ké ìjọ wòrán wà sẹ́lẹ̀ àwọn afúnyàn náà ló àtúnwọ̀n ìgbàkàrà ọlọ́run máa sọ fún àrí pé á nǹkan burúkú kí ọmọ yìí ti bọ̀ nǹkan burúkú ni bọ́lá ń tẹ́lẹ̀ kù fún yàn kí ọmọ sọ pé á ọlọ́run sọ ikú yàn kí ọ̀sẹ̀ kó fún ìdílé mà sún mọ́ àárín ìyá wà kó fún ìdílé mà ọ̀tá sọ ìdẹ̀kùnlé ayé kéèkì ìlà fún mi èrò dá ìdẹ̀kùnlé ayé kí n fẹ́ parẹ́ ìdí láàrin gbogbo ẹ̀rẹ́ dáa báyọ̀ fáìn tàbí bá jẹ́ kìíní kan fáìn áà ah, kìíní kan tó ń gbé bàbá ẹ̀ ráyà kẹsì ìlànà kẹsì ìlànà jẹ́rù dáàmì gbogbo mọ́tò dá pariwo gbogbo olé dá pariwo kẹsì ìlànà sọ ìyàrá bí kẹsì ìlànà kí á máa tẹ́tí ọmọ àbẹ̀ àbàdì káwọn ẹ̀rẹ́ rírú sí ayé ní ọjọ́ ìlú tẹ́gbẹ̀ẹ́ sọ ọmọ ènìyàn ọ̀sẹ̀ náà tẹ̀kùn ọmọ ènìyàn yóò dìde fún mú ní kéèké fún wọn gbà lọ́wọ́ ọ̀hún ọlọ́wọ́ ní ìmọ̀ náà ولئن أذقناه نعماء بعد ضراء مسته ليقولن ليقولن ذهب السيئات عني إنه لفرح فخور ọlọ́run bá wá ní ẹwà ọmọ ènìyàn táàrùn sọ̀rọ̀ rẹ̀ wà láàrin àtàkọ́lá ọmọrùn àmà ọlọ́rin ìgbà ó ti ní ìráyẹ táà bá wá tún kéèsì kéèsì ìráyẹ náà máa àwọn tún gbé jẹ́ ọlọ́wà dé padà àwọn ọmọ Ọlọ́run kí lọ bá àádàgbọ̀ ọ̀rọ̀ àmàtàkì. ó ti jẹ́ àjọ́ ó. jẹ́ mọ̀ pé, ah! Ó Ọlọ́run ẹ̀yà ọmọ ẹ̀yà ètò kù ní bóṣì lùkù. Ẹ̀ẹ́dọ́ ọmọ bóṣì lùkù. Kò ní dúpẹ́. Kọ́ máa tó ìmọ̀ ẹgbẹ́ gílẹ̀ ọ̀ máa ti pẹ́ àpá. tó bẹ́ẹ̀ náà. Tó bẹ́ẹ̀ náà, àti Ọlọ́rin lọ́yẹ́ kúrò ní àzàhábà sàyí àádù àní. Ọlọ́rin bá bá kóbìnrin ẹ̀rọ nílẹ̀kùn tọ́wọ́ wò lẹ́yìn ìgbà tó ti jẹ́ pé ìnira ó ti tààrẹ̀ afúnlọ́lá ápíà

Pẹ̀lú ẹwà rẹ̀ àti ẹlú ẹwà inú Ìlàmú làbárí fún pàkú. Ọlọ́dí ọmọ ènìyàn làbárí fún ọjọ́ àpapọ̀jọ́ lórí ọwọ́ àwọn àpáká àkiri. Ayọ̀pọ̀ àwọn ọmọdé àkiri. Ogun bí tí ò lè lé máa gbogbo àwọn ilé ìpínlẹ̀ ò lè lé máa. ọmọ ìjáde lẹ́nu ẹ̀ ọ̀rọ̀ pé ọjọ́ rẹ̀ lójú ọ̀rọ̀ ìjáde lẹ́nu ẹ̀. tó ìṣòro ìjọ dá òun náà lọ́wọ́ wá fi hàn ní àwọn tó jẹ́ wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan nípa wípé àwọn èèyàn yìí ayò àpapájá ní ìmọ̀ àtẹ̀yára lọ́pọ̀ ọmọ ọ̀dẹ̀ fẹ́ràn àwọn kan báyìí. ọlọ́run bá lọ́wọ́ fẹ́ràn fún dàmùkúrà nínú lẹ́wọ̀n àgbà náà àríkọ́ mi ènìyàn làkàrọ̀ ènìyàn kúrú rẹ̀ kò kí ronú kò tún ní ronú ronú ẹ̀ ọmọ ẹ̀ ní ronú bá kí mo fẹ́ lọ sí bá kí ni ẹsẹ̀ sì nílé ayé yìí tí bá kí mo fẹ́ lọ sí bá láti kí àwọn ọmọ ẹ̀ ní nǹkan tí bá ń jẹ lọ́wọ́ lọ́wọ́ ní ìsìn ní kan lọ́kà ah, ọmọ ìjẹ́bẹ̀ rárá o ìsìn kan tó dára o ọmọ ìyá bá ti dá mọ́ àmì àwọn ní ẹ̀sìn wá láti wá rẹ̀ sí fáìsì sí ẹ̀sìn wá ẹ̀sìn gbẹgbẹ́ rẹ̀ náà wọ́n lọ pé ah ẹ̀rọ kan mi ọ̀dọ́ bá mú rẹ̀ sí pàtẹ́kì kó lára rẹ̀ lọ́mọ tó ah ẹ̀sìn mo sì ká lára mi o ẹgbẹ́ pé pàtí mo lọ káàkiri ẹ̀tẹ̀lẹ̀ tí mo lè ká ẹ̀rọ ah ẹ̀sìn mo sì ká lára mi ẹ̀sìn mo sì lára mi o ẹ̀ ń bá ní kéèkì ẹ̀sìn tó bẹ̀rẹ̀ tó ti mọ kéèkì ayé yọ tọrọ tọrọ bẹ́ẹ̀ ọ̀la ni bẹ́ẹ̀ kàkà ayà ilé náà ṣùgbọ́n ìkọ̀ ní ìṣẹ̀pẹ̀lú wa. Ìlà ladina sabaru wa amilu salihati ulai ulaika lahum maghfiratun wa ajrun kabir. Àwọn ọmọ àwọn ọmọ mẹ́ta olóòrùn ọgbà tí wọ́n wọ́n ayọ̀ yìí. Wọ́n ní ìrìnlọ́rùn lẹ́bí nígbà ṣọ́ọ̀gbà rú. Wọ́n lòun lọ bá ìfẹ́ sí alákọ̀ọ́kọ́. Wà á mí inú sọ́ọ̀lẹ̀ àà. Wọ́n lé lẹ́nu ọlọ́ bá ìfẹ́ kí ni gbèsè alákọ̀ọ́kọ́ òun náà ni pé ọlọ́run fún ìgbẹ́kù ọwọ́ á gba kíni o kò lè lọ́wọ́ ẹ̀ kí wọ́n wọ́n lọ́jọ́ ìgbà rẹ̀ sọ̀rọ̀ tó tí ó bù sùn ní ọ̀rẹ́ wọn. ó ní àtẹnudọ́bá lè ní sùúrù níbi ìfẹ́ sí alákọ̀ọ́kọ́ ìjọba lè ní sùúrù. Ẹ̀lọ́rọ̀ lọ́kàn á mú kí ni ọwà mú wa lẹ́yìn ìgbàdọ́lá ọba ti mú ìlera wa ọwà mú omi tí ọlọ́wà lẹ́nu bí. Wà á ní ilé ọ̀rọ̀ sáà ní ha. Ọjọ́ ìyàmọ́ ti ṣe dáadáa ní ìpẹ́kọ́ dáadáa ní ìdíjẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ yẹn tó wá jẹ́ pé nígbà tí ṣe ṣe ẹlẹ́gbẹ̀ẹ́ ìdíjẹ́ ojú ni ọ. Wà á ní ilé ọ̀rọ̀ sáà ní ha ẹ̀wọ̀n amínú ìṣọ̀ ẹ̀wọ̀n àti dáadáa nígbà tí mo ti ẹ̀rẹ́ ti tó wọ́n jẹ́ à oníṣẹ́ bí mo fẹ́ bí mo tó bí kọ́ bí mo tó bá à bí gàdúgbì àti ìlú kí ara bá tó wọ́n tó wá jẹ́ náà wọ́n ti fi mọ̀ wá síta. ọlẹ́wàá lẹ́wàá gbà náà àwọn ọmọ ẹgbẹ́ wọ́n sọ fún wa ní sùúrù sọ́kùnrin ọlọ́run bá àwọn méjèèjì àti wàhálì ló sọ ọ̀nà àti ọlọ́mọ kí ni àwọn méjèèjì. Kí ni sọ́gbùrù àwọn tó túbọ̀ ìdúró lè fún akéjì ní ọ̀hún tàbí àwọn kan fún lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan náà. Sọ́gbùrù ìdára kọ̀ọ̀kan ni wípé Ádámù ìyá. Olú ti ọ̀bù olùsùnwù. Sọ́gbùrù níbi ìṣẹ̀lẹ̀ ẹ̀kejì ni pé kí ni Ádámù lè bá tìrì kọ̀yáyọ̀ kí ni àbàkọ́jáde olùsùn mọ̀lẹ́bí lọ pẹ̀lú àbá ti lówó lọ́wọ́ wọ́n máa ń tí yẹn ní owó mẹ́jì ọ̀rọ̀ ọ̀dọ̀ fún yẹn pé ẹwọ ẹgbẹ́ ìlú ọ̀gbà rí ìjọba ìgbàfẹ́jáde owó mẹ́jì ẹ̀yà nàdánù kálàkálò bí ẹ̀ Sọ̀rọ̀ sọ́kùnrin àwọn ìdílé bíi wà nínú sọ rẹ̀ á ti mẹ́wàá ti gíní ọ méjèèjì tó yóò fi jẹ́ dáadáa nípa lọ́wọ́ tún tẹ̀sí ọ̀nà lọ́wọ́ tẹ̀sí ilẹ̀ ìgbàlọ́ bí ọlọ́ ní ẹgbẹ́ nílò yóò ti jẹ́ dáadáa. tó tẹ́ ní ti báyìí sọ̀rọ̀ kan jẹ́ ìlà الذين صبروا وعملوا الصالحات sọ àwọn kan tó wà wá ní sọ́ọ̀nì áàbì lórí wípé àṣùkúrú ni kéèyàn ó dúpẹ́ lórí ìdẹ̀kùn tọ́lọ́wọ́ ọba tó bá ṣe fún yàn sọ kí ni ọba bá bẹ̀rẹ̀ kéèyàn ṣe kí ni ọba kéèyàn lọ́wọ́ kẹjọ àdéjìlá sọ yóò dúpẹ́ ọ̀nàkùn àwọn ìyẹn ti ní ọlọ́gbọ́n tó ní ọ̀rọ̀ ìwà ìṣẹ́ wọn. sọ kájẹ́ ẹgbẹ́ wípé àwọn àdéjìlá Bọ́lá bá ń bẹ̀rẹ̀ àmì bí ọ̀gá sí náà àti bí náà àlọ́ ìṣòro. Bọ́lá bá ń bẹ láti ṣe dáadáa, láti rọ̀ wà dáadáa, kí ni wọ́n máa pé tọ́lá bá ń bẹ. Tọ́lá ọ̀bá tó sí náà fẹ́ gílẹ̀ ọ, kí ni wọ́n pẹ́? Kí ẹ kó ara wọn ẹlòmí wà lọ́lọ́ ń bẹ báyìí lórí ọ̀rí pé mọ́. Ẹlòmí tí ọ̀bá yìí ti lówó lọ́wọ́ inú ẹ̀ ọ̀pẹ, owó dà mọ́ pé, méjèèjì jẹ́ lọ́mí àgbàdo ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ nílé ìlú ọ̀gbẹ́ kò sáwọn jù bẹ́ẹ̀ tó lọ́pẹ́ máa bí ẹ̀ ìlú jẹ́ pé wọ́n bá ti sọ ọdún kan ọ̀rẹ́ àti wọ́n sí àti ẹni ìṣọ́yọ́ bá wà lẹ́nu náà sọ láàyè pèsè lọ́ọ̀kùn ìbò omi kọ̀dọ̀ àti ìlàkà nàkà ìlànà ọ̀rọ̀ àwọn ìdájọ́ ìdájọ́ kan fún fún ìrìn àdúgbò ní orí fún ẹ̀rọ jẹ́ pé kí wọ́n lórí fún ìrìn wáyà mi ní pé ajá máa ń lè hàmì sọ pọ̀kúlùkú sọ èèyàn mọ́ni alábàárí mọ̀ ní gbogbo ẹ̀mí rere òmìnira ọba jájọ́ fún máa ní àjọ ní àjọ ọba tí mo sàbọ̀ ṣàkẹrọ àtàrà ẹ̀yọ. Bíbẹ̀ ọ̀rùn bá jẹ́ kí ni ọ̀rùn lẹ́kàn tó túnmọ̀ ẹ̀mí ṣubú lẹ́gbẹ̀dá. Kí kí ni ọ tó bá jẹ́ wí pé ìrọ̀rùn bá dọ́dọ̀ rẹ̀ kí ló jẹ́ o? Wàyí náà sọ bá ti lọ̀rọ̀. Nínú ọba lé sọ̀bà yóò ṣe sùúrù kàkàná ló lè máa jẹ́ kí ló wà lé ìjàmbá ní kàlẹ̀ àpàdé ẹlẹ́ yóò ti fún ẹni kankan lẹ́yìn bọ́ọ̀lù. Àgbẹ̀rọ̀ mú mi. Tó yà fún mi tó àwọn tá a jẹ́ mú mi ní ìsìláàmù tọ́lọ́ mú wá fún wa yìí ó fi péjú náà ó fi wá fún wa sí ìlú rẹ̀. Títú tọ́lọ́ ọ̀la fi ìsìláàmù yìí wá fún wa ṣe ìtọ́jẹ́ pàtàkì bá náà ọ̀nà àti ìṣe káwa náà fúnra wa ní ìlú Então, eu já preparei de apaitar a mente, a pedir bem, o nome que chamo o bota mal a tua vida a tua. Shukuru o bota mal a tua vida vida a tua. Ifere o bota mal a tua vida a tua. Agora não se a tua a Ọlọ́wọ́ ni ó láàájíkà lọ́rọ̀ lọ́rọ̀ tí rà tún wà á jẹ́ rọrùn jáde. Ọlọ́ ni àwọn ọmọ òkè ní sọ́rọ̀ wọn bá rí báyìí, àwọn ni wọ́n ni máa fi kí wọ́n tó ẹ̀sán àwọn àrí náà tó sílẹ̀. Ẹ̀sán tó tó ọlọ́pàá àbọ̀rí ẹ̀rọ àti orí pàṣẹ ọ̀sán lẹ́kẹ́ àyè ni pé nítorí gíní ọ nítorí kárídà nítorí ìwà sọ̀rọ̀ àwọn tí yìí máa tún ẹ̀sán tó tó àforíjì tó tó bí ọ̀pẹ̀ fún ìlú àwọn ẹ̀sẹ̀ tó mú ẹ̀sẹ̀ dáadáa tàbí lórí gbogbo ẹ̀sẹ̀ wọn ọlọ́mọ máa parẹ́ yóò máa parẹ́ yóò máa parẹ́ yóò máa parẹ́ yóò máa parẹ́ yóò máa parẹ́ ọ̀rọ̀ ni wà á yí irun oorun kẹrin. مغفرة وأجر Àtẹ̀sán tó tó bí oníjẹ̀kú. Lórí ìyọ̀sùn ló wọ́n náà ti, àti lórí ìṣẹ̀lẹ̀ rẹ̀. Tẹ̀sán bẹ lórí kẹta bàbá mi jẹ́ ìrìnà dáadáa, ká tún ara wa ṣe. Ká má ní òṣìṣẹ́ ọmọ ìrìnà, ìṣẹ́ ọmọ ìrìnà, ká má ká ọmọ ìta ìjọba ìyàní, yọ́ máa wá káwọn ló dìbò náà ká lo iṣẹ́ tí wọ́n á tún wọn ní pẹ̀lú ẹ̀ òun náà àwọn ló fi lẹ́tọ̀ọ́ sáfù yìí lábẹ́ ti lẹ́tọ̀ọ́ ní ẹ̀sùn lẹ́tọ̀ọ́ ìta lọ́kọ̀ ìjọba náà wọ́n ti fún un náà ìbéèrè. Àtàwọn ìbéèrè náà number one number two number three number four. Come, we're going to run number one. látìrù Badri. Ìwà fún náà ìbéèrè àwọn obìnrin wọ́n sọ wípé ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ kí mùsùlùmí máa gbé ilé tí wọ́n ti ń sin ajá àbíṣe yóò kú bẹ́ẹ̀ ni. wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ wa ní alákọ̀ọ́kọ́ àdéhùn àti ọ̀nàkùnrin lábẹ́ àbúrò àti àbúrò àwọn afọ àgbẹ̀kẹ́ àdéhùn sí orí ẹ̀rí sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àwọn àpá ní ìjọba ìkànnà àti ìtọ́lẹ̀ ni èèyàn lò ó ó ti bá lórí pé báwo ló ti lò tó tó ṣàlàyé ẹ̀ nígbà tó ń lò bí ó parí lọ bàbá ẹ̀wọ̀n tó kí òun fẹ́ ìdí ẹ̀ mọ́lẹ̀ pẹ̀lú ẹ̀ kéèyàn máa ọ̀gánáìsì wá àti nítorí eh, ẹni tó kú ní ọ̀dọ́ wípé ọ̀gánáìsì wá àti ìlú nítorí bàbá wa tó ti kú nítorí màmá wa ìgbẹ́jẹ́ pé ó ti kú. Eh, nǹkan tí ìgbésẹ̀ lórí ẹni pé àwọn fídíà ni a máa kà sí tí kò sí ìlú tó ń bẹ̀rẹ̀ nítorí wípé àwọn tó ṣáájú lọ àwọn náà tó bá mọ̀ pé ẹ̀sán kan jẹ nílò àárọ̀ àwọn ẹ̀sán báyìí òun ni wọ́n gbé sí iwájú. ní tó wá dáa ju ìṣẹ́ tó bẹ́ẹ̀ tó kù kan báyìí ó wà lọ́dọ̀ èyí ẹni tó gbé wà sí ìkàlẹ̀ èmi gbé wà sí ìkàlẹ̀ o ní ìgbà mo fẹ́ káwọn èèyàn ṣàǹfààní pẹ̀lú wà sí ọmọ ní okùn ọmọ wípé àwa káàkù èmi sì ti báyìí ọ̀rẹ́ mi sápèjúwe káwọn bọ́ sọ́dọ̀ ọ̀nà mi ìwà ni sọ pé mo fẹ́ máa gbé ìkankan kalẹ̀ fún mo fẹ́ máa fi fún ẹsẹ̀ mẹ́sẹ̀ ọmọ òun ló lè jẹ́ pé nínú iṣẹ́ eré tó bá ṣe ìdílé ṣàdúrà fún ọlọ́pàá yìí ẹ̀rí ẹ̀jẹ̀ kí wọ́n fi fún mi kankan lẹ̀ fún pé ọlọ́ba kọ́ obìnrin kan tí wọ́n ti tó ọ̀rẹ́ mi náà ọmọ ọmọ rẹ̀ òun lè ṣe ìkankan náà àwọn ọ̀gá tó bá ṣe ó lè ṣe ìdáhùn rẹ̀ gbogbo wà sí kalẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ọwọ́ olóbi wà sí ẹ̀kalẹ̀ àwọn ìwọ̀n lọ́jọ́ ẹ̀mí ìṣẹ́ òun pé gbogbo owó tó ná sí wà àti gbogbo lárábẹ́ kó wò ní bẹ́ẹ̀ òun ṣe ìdáhùn rẹ̀ wà náà. ẹ̀kọ́ àrùn ìgbà ìjẹmọ́ ṣàlàyé fún wa pé àwọn àwọn ọmọ ìlú ìjọba àti ọ̀dọ́ jẹ́ pé àwọn àpá àmàṣà àwọn tó bá ti kú káàmọ̀ sábà kan wá pé àtúnfẹ́ máa wá nǹkan kan sí sẹ́kù kan ọ̀tá rẹ̀ ṣẹ̀dẹ̀ fún ọjọ́ káṣe fún àwọn èèyàn kálẹ̀ ní láti ẹgbẹ̀ ohun ṣe kí lọ àwọn àlàfẹ́kù nínú ẹ̀mí wa orí láti ẹ̀má dàmú ara wọn mo fẹ́ fà yọ̀ oúnjẹ ní ọkà fún ọjọ́ oúnjẹ tó wọ́n ti jẹun tán nígbà mi tèmi ẹ̀sẹ̀ mo fẹ́ inú oúnjẹ ẹgbẹ́ kan bá àbájú káwọn àdàmú Àwọn ìrẹ̀lú sọ pé ní bẹ́ẹ̀ máa ta àwọn ìlà ìfún àti ọgbọ̀gbà ìtàn yìí ṣe ìgbẹ̀rẹ̀ àti ọ̀rọ̀ ìdíjẹ́ àpẹẹrẹ. Lẹ́pẹ́ kí ni ọ tí wọ́n bá jẹ́ onílò pọ̀pọ̀ jẹ́ lọ́nà ayẹyẹ ìlú ẹ̀mọ́ yóò wà gẹ́ẹ̀kì. Ẹ̀rọ ìrẹ̀lú sọ lọ́mọ́ rẹ̀ lójú ọlọ́dọ̀ ọdún ẹ̀mọ́ bá jẹ́ lọ́mọ́. Àwọn àwọn àwọn ìgbẹ̀rẹ̀ náà ó bí àpọ̀ lórí ọ̀hún. Ó máa ń gáwà yìí. Àfẹ́mọ̀ kẹrin máa ń lọ. Sọ̀kùnrin Sọ látọ̀rọ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn kan wọ̀nyí àmọ́ àmọ́ ṣe agbákọ́kọ́rọ́ bí àwọn àǹfààní. Láti bí àwọn àǹfààní ló dáadáa, ó sàlàyé fún wa, ó ti yẹ pé àwọn nǹkan bẹ̀rẹ̀ ká máa ṣe. Láti mọ̀ máa ṣe wá dáadáa. Òṣèré láti máa dábẹ̀ ju ọ̀gánáìsì wá àti nínú ọ̀rọ̀ náà fún wọn pàtàkì. Òyẹ̀ gbogbo ẹ̀ náà máa ọ̀gánáìsì ìwádìí tọ́lá àwọn ìdíje wà sí ẹ̀yìn ọjọ́ ọmọ ń gbàdé ìwé ìdíje wà sí ẹ̀yìn ọjọ́ ẹ̀sán ó tó ṣe ìdáhùn lára tó bẹ́ẹ̀ nílẹ̀ fún bàbá rẹ̀ mo ní ẹ̀rọ burú náà tó látara bẹ́ẹ̀ ká sọ ilé ìjà náà. tó wọ́n ní mínísírì tá a lè jọyìn nítorí pé ìyá ọ̀fà lóde ní àwọn nǹkan tó máa àfẹ́ǹtì nínú ẹ̀sìn èèyàn. tó kọ́dá ìgbọ́n náà ní pé ìwọ àwọn òní sọ fún ọdún

ìmọ̀ pé tó torí ẹ̀ lọ ọ̀fẹ́ lọ yanjú ọ̀fẹ́ jù ìlú àtìkù. tó wọlé ọkọ̀ ọmọ sí ọ̀fẹ́ káyọ̀ àmọ́ ẹ̀ fi sùn ọ̀gá. ẹ̀dá bá ti gba àwọn ọ̀lẹ́ ìgbọ́n máa lọ ẹ̀dá ìgbà ẹ̀ bá bàjẹ́ tó. tí ò lágbára ẹ̀rọ bí ibẹ̀ wọ́n mu sí ìwẹ̀ ní wọ́n ti jìnnà ìwé wọn ti àwọn ọmọ ẹ̀. tó bẹ̀tà aláwọ̀ alágbára jọ ní gbàdúgbù gbọ́nà ìgbàlẹ̀ lágbàáyá nílùú kan ní ìṣúlẹ̀ ọ̀wọ́dọ̀ máa ń tètè ní ọ̀wọ́dọ̀ máa ń tètè nìkan àwọn kápọ̀ àbẹ́mú lágbára àjọra wọn lọ́dún ìdáta ìkọ́ ìdáta ní àwọn ìlú. tó àgbègbè ilé ẹ̀kọ́ tẹ́lẹ̀ pé wọ́n á ti sọ ibẹ́ ọmọ gẹ́gẹ́ ọgbọ́dọ̀ ló fífẹ́ ọmọ mi ó ní gẹ̀gà mọ̀ tó àkílà agbára tó bí lọ tó ká àwọn ẹgbẹ́ agbára báyìí tó ń lò mo fi di àǹfààní tó fẹ́rẹ̀ ọmọ ní kẹ́tù ní wọn dáadáa. ọdẹ ìbàdàn lọ́dọ̀ àwọn tó lágbára tó àgbẹ̀gbára kẹ́ ni ẹgbẹ́ kẹ́ ni tó ti alágbára yẹn òun ló mọ̀ sí ẹ̀sìn ẹ̀ dáadáa o ṣùgbọ́n owó ṣe kí ni o yóò dùn sí yàn wọ́n mọ̀ yọ yóò ti ṣe yóò dẹ̀ kànga yóò ti tún ẹ̀ka bí ìdíjú rẹ̀ náà pẹ̀lú ẹ̀ òwò ní àbá ní ìfọ̀n. tó ń bèbá wa nípa tàbámọ́lé ìkànnà tàbí gbogbo ẹ̀ ààrẹ sọ pé torí pé bí ìlú abàjẹ́ ni wọ́n ti kànnà òṣùwọ̀n ìkànnà tó ẹ̀sìn náà fọwọ́ sí bẹ́ẹ̀. Kẹ́sì mọ́ rẹ̀ lẹ́kọ̀ọ́ òkè lọ́wọ́. Jẹ́sì rẹ̀ kọ́kẹ́ lọ́wọ́ ní ìgbìmí, ó mọ̀ lọ bá àbí ìrù báyìí kò yàlẹ̀ ẹ̀kẹ́ tí ó sàmójú kó òkun bẹ́ẹ̀ fún lọ́rọ̀ àmírù ẹ̀rọ ọ̀rọ̀ àmì jẹ́wà lọ́rọ̀ àmírù ọlọ́dẹ ẹ̀rọ lọ́rọ̀ àmírù ẹ̀rọ nípa gbé nínú ọ̀rọ̀ tògáwọn àbójú kẹ́ńtẹ́ ní òfin tó wọn wá gbé kalẹ̀ lẹ̀ káwọn ara fẹ́ wò pé òfin tí wọn lọ́dà ọba ń bẹ̀ kí ọmọ fojú òfin ọlọ́gbẹ́ náà lọ fẹ́ kàfà ara kẹ̀kẹ́ lórí ìdílé ọ̀sán náà ọmọ fojú òfin ọlọ́gbẹ́ kékeré ó ti máa lọ́dà ìgbàlódé àwọn ènìyàn tábàtì tó ìrẹ́lẹ̀ kálukú náà mọ̀ lọ́kùtọ̀ kálukú náà mọ̀ fi tiẹ̀ wá tó òun kí jẹ́ wọn kí lọ fi jẹ́ wọn lórí ẹ̀wà kí ni bẹ́ẹ̀ jẹ́ ìjọba ìlú náà mi jẹ́ wa lórí mo fẹ́ mú fi tó ń lè tán yáyá wa ọkọ̀ ìbẹ̀ tó yẹ nìsín báyìí àwọn ìkáwọn ọmọ nǹkan sí àwọn adájọ́ mùsùlùmí káwọn àwọn fún fa ẹ̀wọ̀n bá mú ẹ̀yìn tó jẹ́ òun tó káwọn àwọn fún fa àwọn ọ̀rẹ́ ti fún ìjọba àlùkò tó lọ ìjọba káfà àwọn tó ọ̀gẹ́gẹ́ bá lè gbé ní àlàyé àwọn tó dárí mú àtàyà mú ìwọ̀n sùn tó nǹkan náà jẹ́ àwọn kábọ̀bìn jẹ́ jẹ́ ọjọ́ ọmọ bàbá jẹ́ bí àti àwọn kò sí ìrẹ́ sí bẹ́ẹ̀ ó ti jẹ́ bí àwọn ọjọ́ ọlọ́run tó àwọn ará ẹ̀sìn náà nípa ogun gẹ́gẹ́ ó ti jẹ́ kíkí ní ọ̀rọ̀ jù rárá tó dàgbà ya ń dàbí ní sùúrù dáadáa tó dá nǹkan ju àbẹ̀wò ẹ̀sìn àdìsí àmà àbẹ̀wò tó ní àdìsí àmà ní káwọn ohun eré nù. Títí ìjọba bá ti wà kẹ́kọ̀ọ́ lọ́wọ́ fẹ́ máa ń káfí. Àwọn ẹ̀bá àwọn ẹ̀sìn àwọn ìdí àwọn ni wọ́n bá jẹ láti àmà. Bàbá wa àtẹ́tẹ́lẹ́ àti táwọn àdìpọ̀n ìyẹn lẹ́gbẹ́ fẹ́ pa wá. Àbí àárọ̀ àìbàbí sí àdìtẹ́lẹ́ jẹ lórúkọ afẹ́fẹ́. Ó wà sẹ́ǹtì láti kàwá náà léṣe àbí ìjọba ló fà sí abẹ́gbẹ́ náà láti ìjẹ́ ìgbàdá bíbí mú tán. Tó wọ́n dọ̀ fún wa nípa mm, wípé ó ṣe àwọn ìdí wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀sìn ayé àti ìgbàgbọ́ tí wá òun náà ti pé wàrà kẹ́jù wà ìjọba tó àyà kùránì ni ẹ̀mí kò ní yẹ ẹ̀sẹ̀ ẹ̀mí. Ìgbà àtọ̀tọ̀ náà wà ní àti ẹni pé ìyá tí bàbá rẹ̀ jẹ́ ìyá tí bàbá rẹ̀ ń jẹ lọ́wọ́ rẹ̀. Ó lè fojú wá kírù lè ṣe bẹ́ẹ̀. Wá kírù ó lè ṣe bẹ́ẹ̀. Kí ni wá kírù lè náà lè ṣe bẹ́ẹ̀ bàbá rẹ̀ ló jẹ́ nìkan kúrò lọ́fíìsì ẹni ẹ padà wọn padà wọn dá sọ́ọ̀tù wọn padà padà dá padà sí kí ni ọ́fíìsì òun náà wọn fẹ́ gbàjẹ́ lọ́fíìsì yẹn wá ní bàbá rẹ̀ gẹ́gẹ́ ló lè fi kúrò ní tó ìjẹ́lẹ̀ wá kí ò ní bí bàbá tó jẹ̀ sí bàbá tó bẹ́ àwọn ríyù sí pé ó kó ẹ̀sán bàbá rẹ̀ kò ní ẹni tí ó kẹsàn án gbẹ̀jọ́rọ̀ àyà lọ ó kú òbí ní ẹ̀sán bàbá àríyù. Táàkù kú wá ṣègbèsè ayé mi lọ́tọ̀ọ̀tọ̀ tí ọ̀gá tó láti bèèrè ayé lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀sẹ̀ wọn ní kálukú àpò ọlọ́dún kẹfún ní kálukú akàlẹ́ máa ní wá kí ìṣòro bẹ̀rẹ̀ máa jọ bẹ́ wípé ẹ̀sán ilẹ̀ ló lé nínú òfò ọ̀gẹ́gẹ́ bẹ́ẹ̀ àwọn bàbá tí a gbọ́dọ̀ ní sọ orí jẹ́ àtúbà nígbà míì bàbá rẹ̀ ṣe báyìí ó jẹ́ sábàdì ní Ọlọ́run bẹ̀rẹ̀ nípa wípé kí dandan ni fún ọmọ kọ́ra bàbá ó fún bàbá rẹ̀ ní owó tó lè ṣe níbi àkàtì ti dandan ni kò fún wa ní owó tí wọ́n ṣe ìdílé à. Nítorí dandan ni pé ọ̀gbọ́dọ̀ wọ́n fún wa lóúnjẹ tí wọ́n jẹ ẹgbẹ́ tó ní fa wọn fún òní tí wọ́n fi jẹun ọ̀rọ̀ mọ́ fún wọn. Bẹ̀rẹ̀ lẹ́yìn, ó jẹ́ dandan lórí bàbá ni. Bàbá wa, èèyàn wọn fẹ́ràn bàbá lọ́wọ́ yọ̀ọ́ jẹ́ ní kékeré yan èèyàn sábẹ́ ràn lọ́wọ́ ni lọ́ba wọn kò dáadáa sí àbọ̀ tó ní kékeré lọ làwọn ó fi jẹ́ pé wọ́n á ń tàṣúwó àìwòsàn. kéèyàn bá rẹ̀ òun lórí. bẹ́ẹ̀ náà yẹ kí kéèyàn ṣe sí bí olórí tó bí ọ̀lẹ́ gbóhùn ọ̀lẹ́ gba ibi àwọn. ewé ẹ̀sán tí ó gbà níbi ní ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ mọ́ wọn. ká máa ṣe yàtọ̀ láàrin àwọn nǹkan méjì tí wọ́n ti fi ṣe àwọn

Tọ́wọ́ àti gbé báwọn ọ̀bá mú bẹ́ẹ̀. Olówó tọ́rọ ní kó dúpẹ́, àìsàn láti àwọn oṣù ọ̀tọ̀ọ̀tọ̀ ní kíni ọwọ́ ìrìnàjò ṣẹlẹ̀ àwọn tó ilé tí ajá wọ́n bẹ́ẹ̀ wà tí wọ́n gbé bẹ́ẹ̀ wọ́n máa jẹ́ wípé dáadáa wọn yọ́ máa dínkù ní ọjọ́ wọn ti jẹ́ ìkùnà wọ́n mọ̀ bá wọn lọ gbọ́dọ̀ ṣe ọ̀nà ọlọ́dẹ fún ọgbà wọn bẹ̀rẹ̀ kú rẹ̀. Ìjọba fi ẹ pé ajá wọn ti ní ìdí náà ìfẹ́ nínú ìdí náà. Sọ ajá yẹn wá ní oṣù àwọn fáàfin ṣe ọ̀rọ̀ bàtà mi jẹ́ mi fúláàtì. Ẹgbẹ́ iwájú Báàmù lọ́pàá ọ̀gá ẹni. Ah, ọ̀gá ẹgbẹ́ ìsinmi ọ̀gá ẹ̀lẹ́kọ̀ọ́ náà. àdúgbò ayáfẹ́fẹ́ àdúgbò kaláńtọ̀ inú ilé ilé ìdíwọ̀n ẹ̀rí ẹ̀rí tó dábò lójú tó lé ẹ̀kọ́ àwọn méjèèjì òkè wọn ilé ìtumọ̀ omi àrùn àti ilé wọn dé ajáde tẹ́lẹ̀ wà yóò kẹ̀lẹ̀ ní kẹ̀lẹ̀ Lọ́rọ̀ ìgbàlá náà ọjọ́ ọmọ méjèèjì tẹ́lẹ̀ lọ pé kí ẹ̀lẹ́ ti fi dé àpò. Lọ́rọ̀ ìgbàlá náà ọjọ́ ọmọ náà ló lóore jù. Obìnrin àwọn agbóhùn lágbára àti ilé ìgbàlá ìgbàlá. Ọ̀dá àwọn ọjọ́ máa bẹ́ ààrẹ bá parí náà yóò bá bí mọ́jọ́ oníṣẹ́ ọ̀dọ́ ọ̀dọ́ náà. Ṣùgbọ́n ìjọba tí ò fi kú ìrọ̀ wá ọ̀dọ́ ìjọba. Ọjọ́ ọjọ́ bíbí àkókò parí tó fẹ́ parí. Obìnrin àwọn tẹ́ dáhùn sọ àpá àgbàgbà mi, dáhùn tẹ́ mi ọmọ ọ̀dá bò wọn. Wọ́n ti wá kí àrẹ̀ àgbà máa rí ẹ̀yẹ lórí bí. Wọ́n fún ẹni fún ẹ̀ lọ́nà